àti gbogbo olóko òkòkò ní pàwọ̀gbẹ́ orí kan lè jòrí dídí lẹ́gbàá oríwọ́gbó èmi ni wọ́n ráyè yìí. gẹ́lẹ́ lórí wọ́n wú wọn tún kan lẹ́bẹ̀ yẹ́bẹ́ yẹ́bẹ́ yẹ́bẹ́. Ah! ẹyin ẹ ti bà kó tí lọ rí ẹ̀ ní gbádùn oorun òkú àrẹ̀mọ tẹ lọ rẹ̀ wú tẹ gbé pamọ́ ẹ bá wa gbé yóò délu wa lọ́rùn. ẹyin ẹyin náà sọ kí ló wọ ẹ bá lọ. ẹ pàdé o. níbi wọ́n túfọ̀ rẹ̀ fún alẹ́ pé wọ́n pa wá sálà òkú ni. ṣọ̀gbọ́n tí pàràbà tí pàrókò bíi ti gíńlá kọ́ ọmọ àdánù ọmọ àdábáyọ ọmọ àti ìmọ̀ọ́dẹ ikú ti pọmọ ti gbélé rí bàbá. tí n bá nà ń pẹ̀tẹ́pẹ̀tẹ́ àdá tó kó làjọ bí ọwọ́ òjò. parí pé gbàgbà bẹ́ẹ̀ tó gbéṣẹ́ fún ọ̀tọ̀ bẹ́ẹ̀. ní tètè ní fẹ́ẹ́ dẹ́wù nítorí ikú náà wà náà ní mọ́tàn lé. àwo ẹ ṣàánú mi adélànà ọ̀mọ̀dá yẹn mọ̀mọ́ kàkà kéwì àgbọ̀ndẹ̀ pípele ní mọ̀ ń pele sí ọmọ ọba àlọ́ ajé ìpè arígbá ńlá dàwó sí arówó wẹ̀bí òjò ọmọ rẹ̀ ni. lórí ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí ọmọ pé ojú ètí ni kọ́mọ kankan mọ́ ni lọ́wọ́. bẹ́ẹ̀ni. ọ̀dọ́ náà olú ọ̀pọ̀ òun rẹ̀ dá sí. fún mi lọ́jọ́ mẹ́ta má fún lọ́sẹ̀ mẹ́ta wúlẹ̀ fún mi lọ́la. iyọlá gbogbo tí mo bá mọ̀ rò bóyá ti rọgbọ́n tó bá mọ̀ bá gàn bẹ́ẹ̀ àmọ́ mọ́ ṣe ni ní kàyéfì. wá ibo ló ń lọ. Àjàní sára rẹ ò fà sí nǹkan ọmọ òsì ọ owó mi dà. àwùjọgbọ̀n ní káwùsá ó ti gbẹnu ló di ẹ̀yìn báyìí yọ ìyá ni bí ọba múra ọjọ́ mẹ́ta péré ni tí ọjọ́ mẹ́ta bá bọ́yìn tẹ́ẹ̀tẹ̀tẹ̀ wojútù sí okùn tó ń so yìí rògbòdìyàn tí ó ṣẹlẹ̀ ńlẹ̀ yìí ẹ̀ẹ́dì rírú èrè.